الحمد لله فلا يمكنون الصدر والقلب احمده سبحانه وتعالى رسوله واشهد ان اله الله وحده لا شريك له واشهد محمدا عبده ورسوله الصالح المطهر صلى الله عليه وعلى اله وصحبه وكل من سلك رحلته إلى يوم البعث وما بعد عباد الله اتقوا الله تعالى وطهروا قلوبكم وقلوبكم من الشرك والحج والحسد والشوائب إلا ينجح إلى لربنا نفس إلا من أتى الله بقلب سليم قال تعالى والثياب كمطائف فاستغفروا لنا الثياب في القلوب لأن القلب إذا انفصل انفصل الجسد كله وإذا انفصل انفصل الجسد كله المالي أن فنولى الحديث الأولى أولى القرصات لتعكس الزواج ونستمد هذه المشاكل والعواقب مشاكل كبرى من كل كل قلب وتشاؤمي وتناقضي فقد عملت الإسلام هذا المرض فقال وهو رسول ما شاء عباد الله ọpẹ́ yẹn lóko gbogbo pátá ọba tí ó fún wa láti dímọ̀ sí i kọjá àtúntẹ̀lẹ́ ní fún ọ̀tọ̀lẹ́ àbẹ̀lẹ̀ ọ̀kọ̀ọ̀ká rẹ̀ ọ̀kọ̀ọ̀kálẹ̀ dímọ̀ pẹ̀lú ọlọ́dọ̀ ọ̀kọ̀ aláàfin wọ́n wá sí ilẹ̀ ọ̀kọ̀ náà tó kọ̀ fún wa láti lórí ayé ọkọ̀ rẹ̀ ọlọ́dọ̀ àti lórí ìṣẹ́ rẹ̀ ọlọ́run kò fi gbà lọ́wọ́ wa wọ́n dá sára wọn láwùjọ rẹ̀ ọba táwọn ọ̀pẹ́ bóyì ọba tó wọ́n fúnra ẹ̀ ọba tó pa tó pàṣẹ mímọ́ ọ̀gbìn mímọ́ nílé ìdáyà àti lílá rẹ̀ kó olúwa àdúgbò nínú ẹ̀rọ nínú màsíkà gan nínú ìrọ̀lú ọlọ́run ayélujára òun náà ọ̀fẹ́ fún oríkẹ́ kò sí ọba ní ìkọ́fẹ́ ìtayọ ọba ìlú ẹ̀mí mo fẹ́ ìtọ́kọ̀tọ̀kọ̀ tó kò sí ọba ní ìtayọ ọba ìlú ẹ̀mí àti àwọn àyíkalẹ̀ kò lóorun kò lálàtúndọ̀ kò lálàtúndẹ̀ خطوات الإنسان عن يسيرة التي هو محمد صلى الله تعالى عليه وسلم حتى هو المتصور اليوم قل هو الله يقول إليه قل ان يقول إليه قل لا أقول إليه كلمة منذ عشرة البقرة قل الله محمد يقول إليه صلى الله عليه وسلم ثم مرة منه شيئا في كريم هو أسوأ محمد ẹni tó wọ àlùkọ́lá tó wọ́n máa ń ṣe gbogbo ayé ìtọ́wọ́ máa tó kúrẹ̀ àwọn alẹ́ àwọn lẹ́yìn rẹ̀ kí sáwọn tí wọ́n lè abọ́ ìlà sáré ìpínlẹ̀ ìtumọ̀ ìjọba àti ìwé ẹ̀yọ́ ń tọrọ àwọn ìjọba náà máa tọrọ wa ìjọ tó rọ máa tuntun fún àtúntò ṣe yẹ ìjọ bá yọ ọ́ ìjọ máa ń kọ́ bá yọ ìgbé gbà pọ̀ kàmpátá gbogbo ìgbà òun lè ní à ń súnmọ́ sáà rí à ń ṣèjàgbé ìbáyé àti ìwọ́ àti ìfẹ́ ayé tó inú wọn ń dùn bẹ́ẹ̀ sì ni àdájọ́ ìbáyé àti ìrọ̀pá ọ̀gá ilé àti ìgbẹ́ tí a bá fún wọn lóyún màṣáwọ́rọ̀ ìṣòṣù àkọ́kọ́ ní ìgbẹ́ ọkọ̀ tó kọ́ sí tírì fún àti mẹ́rin èyí tó ti pé arúgbó ẹgbẹ́ tí àtẹ́gbẹ̀ tẹ́gbẹ́ àtẹ́gbẹ̀ ìgbẹ́ láti ìlú mẹ́ta lọ sí ìlú oríṣiríṣi kútúbà ilẹ̀ ìlú gbàgbé oríṣiríṣi àwọn ìlú ìlú lórí bá ti sáà ti dúró ilẹ̀ yìí ó lè lọ́sọ̀ ìgbó kọ́ pàtàkì tó bẹ́ẹ̀ òun náà ló kéde ìtẹ̀lé atọ́rin ìlànà ìdí àti ìtọ̀mọ́ ọ̀pọ̀ àwùjọ náà èso ti lélẹ̀ òun náà ló gbó gbàgbé òun náà ti ní ẹ̀kọ́ ìlànà ìlẹ̀ ìgbòho ìjẹ́ ìlànà èyí ti ń yẹ lórí àyè ẹjẹ́ kí a máa sàfihàn ọ̀gá wa ẹjẹ́ kí a máa sàfihàn ọ̀gá ìyá wa kọ́tẹ́ kí gbogbo ọ̀pátá ọkùnrin tá a máa gbé kí tó ọ̀rọ̀ ní ìlọ́kàlẹ̀ pẹ̀lú ìlọ́kàlẹ̀ ìgbà ìyàwó wa nìyí sábà ní ìdí máa yìí kọ́tẹ́ kí gbogbo ọ̀pátá ọkùnrin ò ní máa ní àwòkọ́ kò ní máa lé ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàwà lẹ́yìn ìsọkùnrin wa ìsọ̀bìnrin wa ìsọmọdé wa ìsàgbá wa èyí ń ti pọ̀ nínú ọkàn wa. oríṣi tí àárẹ̀ tó bá so ní ojú ọ̀gbìn ẹ̀gbọ́n ló kò lẹ̀. tí àárẹ̀ tó bá so ní ojú ọ̀gbìn àwọn ọ̀gbẹ́ni má ní ọwọ́ tí àárẹ̀ tó bá so ní ojú ẹ̀yẹ ìdílé ìhónú ni wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ààrẹ bá fi oṣù náà wọ̀ yìí èyí ti fẹ́ dáadáa àtẹ̀kẹ́ ó lè ní pẹ̀lú ẹ̀ lẹ́yìn rẹ̀. bí ààrẹ bá fi oṣù náà wọ̀ orí ìrírí ti àwọn ìwà tí ò tó rí wọn ilé ìlú máa ń tẹ̀lé bẹ́ẹ̀. ẹ ti ààrẹ ọ̀gbìn èyí ti ààrẹ kan máa ń gbàdẹ́rẹ́ sí èyí ti ààrẹ kan máa ń gbàdẹ́rẹ́ sí. ẹ ti àwọn Yorùbá náà wọ́n tó gbọ́ àwọn ìdọ́tọ̀ owó kò sí torí pé kí ìtẹ̀lẹ́ ní ọ̀sẹ̀ ló ń bá bẹ́ẹ̀ wá lè fi ṣe àwọn àkọ́rọ́ ìwúlò àwọn àárẹ̀ ọ̀ àwọn àárẹ̀ gbogbo òbí ẹni ó lò láwọn òògùn àbí ẹ̀rọ láwọn abẹ́rẹ́ kò sí ìtì ọkọ̀ ju ẹ̀ ṣùgbọ́n ṣẹlẹ̀ ọlọ́wọ́ wa ó mú ọjà àbáyọ ìlẹ́ ìtẹ̀lẹ́ ẹ̀ lọ́sọ̀ kò lóògùn nípa pé báwo wá ti ọkàn wọn mọ́ sáàtì ọkọ̀ tó ń pọ̀ ìjọba ní bí ìdọ̀tí bí ẹ̀kọ́ bí ìṣẹ́ni náà bí àwùjọ onídìbò tẹ́lẹ̀ tí wọ́n ti ìfẹ́ ọlọ́pọ̀ bá ilẹ̀ àgbàdo ọba ìpàdé ìṣẹ̀lẹ̀ ẹ̀nà ọba tí wọ́n kọ́ ń mọ́ ọ̀rọ̀ ilẹ̀ ìdíje ẹ̀kọ́ ìjọba táwọn ìṣẹ̀lẹ̀ ìjọba ti di pé èyí ń sọ á ti rò á dárò á lọ káyà gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan lónìí ó ti bí èèyàn ní ìṣẹ̀pọ̀ ìlú bẹ́ẹ̀. orí bí ìjọba tí ìlú tó ń gbórí sọ́lá ní ìjọba ìlú ìjọba ìlú ẹwú àti ìjọba tó fẹ́ yọ wọn ní bàbá náà àtàwọn ní ìjọba ìbàdàn sọ̀rọ̀ lọ tó ìjọba náà àti ìjọba náà ní ó ń ó láwọn ọgbẹ́fẹ́ pé mùlẹ́rì jẹ́ ọkọ̀ jù ní gbogbo ọ̀rẹ́ ó láwọn ọgbẹ́ láti wá ní ọ̀rọ̀ yẹn kọ́ àárẹ̀ yìí àwọn mùlẹ́rì tí ó kọ́ ní gbogbo ọ̀rẹ́ kò rọrọ̀ nígbà tí àwọn akọ́ni sọ́rọ̀ kọ́ wọ́n màkàdéèkì títí lè màkàdéèkì àti kò ní wá sí àwọn ẹ̀yìn àwọn tó ká kọ̀ àárẹ̀ wọ́n tó káwọn èèyàn kọ̀ àárẹ̀ wọ́n sàlàyé ṣùgbọ́n òun ti ń gbé ọlọ́run حكم ليس لله سبحانه وتعالى ولا لوجه الله سبحانه وتعالى كيف تكون يكون رحمه الله أو سلم والوالدة أمر النفاق نفاق العمل النفاق العمل تريدون أن تتأكد أو تبين جنب الله سبحانه وتعالى بأجل ذلك من أمراض القلوب إما عليه وسلم أقول قوة من àti tí ó ń dúró ọlọ́run bá ti gbàgbà yìí ó ti wàhálà. Ẹni ká wo sátífáì ní wọ́n ń lò tọ́jú lọ́dù ìjọba bẹ̀rẹ̀ pé kí lọ sí òsì òwúrọ̀ rẹ̀ kí ló dé pọ̀ lọ. Ẹlẹ́kọ̀ọ́ta ti ní kí ní ìjọba ìbílẹ̀ yìí kélé ìdílé. Sọ ó ní kí ni ìdí jẹ́ àárẹ̀ oṣù pọ̀ nínú ọ̀sán wa láti náà wáyé. Ó jẹ́ ká wá sí àbọ̀lọ́ ọ̀sán wa. Ìgbàgbọ́ àwọn akọ́ ìṣọ̀wọ́ àyẹ̀ tó kọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìlú ìgbéyà àdàkọ̀ ni ó ti rẹ́ àkọ́ rẹ̀ Inú àwọn àwọn àyè ìṣúwà àwọn tó àwọn ọkọ̀ tó kàlẹ́ kálí ní ìlú àríwá. Inú wọn tẹ̀ sí ìlànà ìlú orí alẹ́ yẹn lọ sí ilé àdàkọ̀ ni. Bí àfọ̀káni tọ́lọ̀ ọba ń sọ láàrin ìlú wọn ló ní ẹ̀ṣẹ̀ wọn ló ní ẹ̀ṣẹ̀ àlàkàlẹ̀ ọ̀ọ́dọ́ kò ní gbogbo tí ń jẹ́ ìrìn èrò ní pátápátá gbogbo tí ń jẹ́ lẹ̀ jẹ́ lọ́kùnrin ní orí oúnjẹ. nítorí pé ìròyìn ìsìláàmù yẹ láì lè ṣe ti ọkọ̀ yẹn mọ́ ìròyìn ìsìláàmù. sábà ní wọ́n pè nǹkan kan nínú ara tó ti tó bá da gbogbo ara yóò da tó bá bàjẹ́ gbogbo ara yóò tó tó kò ti bàjẹ́. torí pé ìròyìn ẹni tí ìdí ń bọ̀ nípò bá ti ẹ̀yìn ẹ̀ká wò báyìí ló ń gbọ́dọ̀ ìgbà tó kí ń sì máa ti lọ parí. bẹ́ẹ̀ wá láti ọkùnrin ọmọ ìlà títà ló dákọ̀ bá ti wọ̀ ọ́ kò sí ìfẹsẹ̀ ní lóko. torí tí ọkùnrin náà ti àlùbáyé ara kìí ṣe tó tó fi ara òun ló ń sọ kìí ṣe tó fi ara ló ń sọ aláìwé. ẹjọ́ sọ ọ̀rọ̀ ọ̀gbọ́n ẹ̀dùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn ọ̀sùn àwọn òṣèlú àwọn ọmọ wọ́n dá wà á kò ní wá pé ní wọ́n bọ́ tí ọ̀dọ́ wọn bá mú wọn ṣe fún tí ó ní kó mọ̀ sí ẹ̀ wọ́n lù ẹ̀rọ òun sì bá gbà yìí kí wọ́n á lọ sẹ̀rẹ̀ bísọ̀ sí ọkà tí wọ́n máa fún un tí ẹ̀ bá fẹ́ sọ náà àjọ kan ló sí nínú ọkàn yìí wọ́n lọ́wọ́ nínú ọkàn yìí lẹ́yìn tó wá tó wá náà ń pọ̀ òun lẹ́yìn tó ń jẹ́ wọ́n bá wọn wá sí nígbà ọ̀pẹ̀ òun yóò yọ ọgbọ́n ọ̀pẹ̀ àjọ nígbà tí ọ̀pẹ̀ ló ń gbọ́ èyí ló ti wá ní wa ẹni tí ọ̀pọ̀lọpọ̀ ti ní ìgbà yìí lónìí. ìgbà yìí lè fi lágbára jù lórí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀. ọ̀pọ̀lọpọ̀ ló ti bí àti jókòó ráyè lápò áàrùn lóògùn òṣìṣẹ́. nígbà tí òní ká tí òní bo lọ́ọ̀tà tó lọ́ọ̀ lọ mú bí ọ̀pọ̀ àkọ́rá ní ẹni ní ọ̀gá ní mọ́tálásì lọ́pọ̀ ní mọ́tálásì. ìgbà wọn ọ̀gá wa wọ́n máa ń sílẹ̀ sọ́rọ̀ wọ́n súnmọ́ ayé wọ́n súnmọ́ ayé alẹ́sọ̀rọ̀ wọ́n ọ̀nà òṣèlú tó kọ́ ọ̀nà ọ̀nà ìlọ́pẹ̀ ó ní kí èsì èsì nígbà nílẹ̀ ló fẹ́ yóò sọ ayé ìlú ọ̀lẹ́ èyí ló wọlé ìlú ìrẹ́ tó kù nígbà nílẹ̀ fún mi ṣùgbọ́n ti ń pa ilé àfihàn ọ̀rọ̀ tí wọ́n tẹ̀lé bẹ̀rẹ̀ sí ní. ẹ ẹ̀nà wọn kàbùkù ẹ máa ti wọ àbújẹ lókè nípa mímá ilé ayé rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹni ìsáájú rẹ̀ mẹ́wàá ọ̀nà òun ní pé pé kóòtù tí sọ́wọ́ sí ètò ìlú ayé àmì ọ̀nà tó yẹ kí ètò ìlú nígbà àwọn àwọn owó ní àwọn ayé àwọn ẹ̀kọ́ ní òun ní rárá nípa pé á tí bá yẹ kí òfin náà wù sí àwọn ẹ̀rẹ́ àjọ níbi ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yẹn ni a lè fi mú ọ̀sẹ̀ kọjá aṣọ nípa àwọn òfin nígbà àwọn wàhálà oríṣiríṣi gbogbo kọ kàkàtì nìgbàwárà ìsáná ìgbẹ́ ìgbéyàwó ní ọ̀sẹ̀ yọ. gbogbo àwọn ọ̀sẹ̀ yìí kí ni ló fi àwọn wàhálà yìí kí ló fi lóyún kí ló fi lóyún kí ló fi ọkùnrin tí ẹ bá rí nígbà tí ọkùnrin kò rọrùn fún obìnrin kókó ọ̀fẹ́ kó ti tẹ̀ ní ọmọ ọwọ́ ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ọlọ́run ní obìnrin kó ti tẹ̀sí ní ọ̀fẹ́ kó ti tún ọmọ ọlọ́run tàbí kó ti tún ọmọ ọlọ́run. Ibi ìlú mẹ́rin ẹni ọ̀dà ní kọ́lé sí àwọn ẹ̀la. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi méjì. Àgbọ̀nùmọ́ àgbẹ̀mọ́ ọ̀rọ̀ náà ni ẹni tó fẹ́ pé ó fi wáyé sùn tó ń lé síyàwó ẹ̀ sẹ́kọ̀ọ́ ó lè kọ́ mi ó lè tẹ̀sí wá lé ọkùnrin ìwọlé ọkọ̀ ìwọ ti jẹ wọ́n jọ ẹgbẹ́ mi wọ́n jọ ẹgbẹ́ mi níbi ìsinmi ìwọ́n tó jọ tó jọ lé ìlànà ìjọ fẹ́lẹ́. bẹ́ẹ̀ náà ṣe obìnrin kò tóbi pé ọkọ̀ ìwọ̀n ọ̀dọ́ rẹ̀ wọ́n ti ọkọ̀ ẹ̀rọ ti wẹ̀ nígbà tó bẹ́ẹ̀ ti wọn àbúrò àdé oṣù ọkọ̀ ìyàwó mọ́lé ní àbá ìyàwó ń fáyà ti jáde orí ilé ó ti lè mọ̀. Àwọn ọmọ ìgbàkálọ̀ tí wọ́n máa wọlé sí orí ẹgbẹ́ sí rẹ̀ wọ́n ti lọ sí kú ṣùgbọ́n kò lè kí ni kò bá mọ́ ṣùgbọ́n kò tó ṣẹlẹ̀ tó rẹ̀. Ọkọ̀ tó ṣẹlẹ̀ tó rẹ̀. Ìlú tó jẹ́ ẹ̀rọ ìlú ẹ̀dá yìí ṣùgbọ́n ọmọ Nàìjíríà ni ọmọ ọlọ́sẹ̀ ìlú rẹ̀ rẹ̀. Ìmọ̀ràn àti ó láti kàdájọ́ ilé ìṣèlú ìlú ọ ẹ̀dá kò wá lẹ kí nílò rẹ̀ nílò ìdálé tààbọ̀ sábọ̀ àti àná. Kí ló ọkùnrin àwọn ọ̀fẹ́lẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ọ̀gá àtọmọ ìjọba ti jẹ́ ọmọ ìjọba tó ọ̀gá rẹ̀. Kí ló fà àìmọ́ ọkùnrin? Ìjọ tí ọkùnrin àwọn ọ̀kẹ́ ti lọ́pọ̀ lọ. Ẹni tí wọ́n pè ní ìgbà ìlú ìjọba bí wọ́n yára sọ̀rẹ́ àti هذه عالم الفلاح العاصمة الواجب وابن كان مصنع كل ما يهمه بالدين من مثل وهذا القلب حب الله وفي صلاة الصدر ويقول يقول على القلب إن جمع طبعا تذكر وجوه قرآن النبي صلى الله عليه وسلم يقول من الإنسانين يقول إنه رفع الإنسانين أنت محمد صلى الله عليه وسلم nínú ìwọ́n àwọn ojú rẹ̀. Òtítọ́ wọn bá ní ẹ má bàa fi mọ ara yín mọ̀ níbi ìdílé ara yín nínú àlọ́. Ó ní bàbá yẹn bàbá yẹn dà ní àtàdì ẹ má máa pèsè ara yín mọ́ àtàkùn. Kẹ́mi máa ní ìfọ́ ọdún tó yà fún ìwọ̀. Ó ní kẹ́mi máa ní ìkó ìlà orin tọ́ọ̀rù tó dẹ́ nìkan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ máa ń gbé ohun tí kí ìmọ̀ máa wá fún orin tí ìjọba ọlọ́pàá sẹ́yìn ìṣẹ́jú náà fún ọlọ́ mo ní ọ̀rọ̀ tí àwọn ará ti dín àwọn àjá kì í kú àwọn àjẹ fún ìgbà. ìdílé ẹni tó bá ti kú ìgbà ẹni tó bá ń lọ kó làbí ẹni tó bá ti dìgbà ẹni tó bá ń lọ á ti dìbò. kọ́nà mo ti fọ́nà máa ká nílò máa bọ́ lọ́wọ́ fún ọ̀sán fún ọ̀rọ̀ ìṣàlẹ̀ àti ìgbà. tí wọ́n ti kẹ̀ ẹni tó ń lè àárẹ̀ ọ̀sán báwo ni ẹ̀ Irú sọ́mọ ni mo ti bá ti dì í. Ìtẹ̀yìntìlá ẹni ó ti jẹ́lẹ̀ àbájú ti àbájẹ ó ti jẹ́lẹ̀ rọ̀. Ìlàgbẹ́jà ọ̀dọ́ wa pẹ̀lú àwọn ajá àyíbọn rẹ̀. Báyìí kọ́ ọ̀yọ̀ dà mí. Wọ́n nígbà. Ẹbí ká mú. Nínú ìdí àwọn kátákátì wọn lórílẹ̀ Islamic banking system bí ìbòlẹ́sẹ̀ ti tó kí wọ́n sì kó délé lóyún wọ́n sì gbé àwọn èèyàn fún kí èèyàn mùsùlùmí fún ẹ̀fẹ́ oṣù láǹkàní. ṣùgbọ́n ní orí ṣé ìfẹ́ náà mùsùlùmí wá jẹ́ lọ́wọ́ àná wá mo dáa tó wọ́n máa tẹ̀lé wọ́n ti tẹ̀lé wa ní nítorí pé kí ẹgbẹ́ òun ló máa tún ní àkáyè. Àníbi wò bẹ́ẹ̀ tẹ̀lé ẹ̀dá yìí. Wò bẹ́ẹ̀ tàkọ̀ ọ̀tọ́ òǹtẹ́lẹ̀ fìlà ní báàkì. Lẹ́gbẹ́dẹ́ náà ti jẹ́ ìlú náà máa tètè nínú wa ọ̀fẹ́ ni nínú àárọ̀ ọ̀fẹ́ ni. Ìṣòro bá wá ń bẹ̀ nínú ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ wà lẹ́. Ẹgbẹ́ ẹ̀kú sí ọdún ìgbòho ìyá. Wíṣí ọmọ ọ̀gá ti kò ní jẹ́ kí ìtàn ọmọ ọ̀gá rẹ̀. Yorùbá yà máa ń lọ kókó ọmọ ìyá yìí. Kókó ọmọ ìyá yìí. Kókó ọmọ ìyá yìí ti wá lábára orí ìgbé ọmọ ìyá àdúgbò lọ. Ìjọ tí àárọ̀ ọ̀pọ̀ láti dé àtọmọ ìyá ìsìn àtọmọ ìyá yìí kò pẹ̀lú àdé. Tí àárọ̀ ọ̀pọ̀ láti sọ̀rọ̀ tó wà fún àwọn olùdí rẹ̀ tó ń tẹnu nípa àwọn èèyàn tó ń tẹ̀lé sí máa pa àwọn èèyàn lọ. kí ló ṣẹlẹ̀ sí wọn kárí ọkùnrin oríṣiríṣi ìtọ́jú lọ ló pa ogun ìwé ọkùnrin pátápátá. oríṣiríṣi tí wọ́n ń ṣe wà sí ìṣúṣú ìgbàmọ̀ láti ọ̀rọ̀ wà sí ìṣúṣú ọ̀rá ẹni oríṣiríṣi ẹ̀ ní wọ́n ti dá lẹ́gbẹ́. wọ́n gbà wọn nígbà láti ó dùn lọ. wọ́n bẹ ilẹ̀ ta nígbà láti ó dùn máa oríṣiríṣi kí ló gbogbo àwọn ẹ̀yìn àárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àìmọ́ ọ̀sẹ̀ àìlá ọ̀sẹ̀ àìlá ní wáyà oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀wọ̀n. ẹ máa nira ní lórí ìdílé àti ìdílé ọjà ìjọba ẹ máa wọ ọ̀rọ̀ ìgbà ní wọ́n bá gbọ́ lóde kápẹ́ kíra wa dàgbà wọn. ọ̀sẹ̀ ní ìgbọ́. títí máa ń tẹ̀ láàánú ọkọ̀ àtìyàwó rẹ̀ máa ń tẹ̀ láàánú ọkọ̀ àtìyàwó ipò ọmọ ẹláyé iye oúnjẹ náà ni ìyàwó tó ara wọn mẹ́. ẹni mọ̀ wá láti ní ti ẹ̀dọ́gbọ́ rẹ̀ ti di ìlú náà máa ń gbèdé mẹ́. nígbà tó máa yàgbé ara wọn tí ìlú bá lọ. ẹgbẹ́ wọn ọmọ àmì mú òṣèlú máa ń bí wọn máa tẹ̀lé bá ojú ọ̀tẹ̀lẹ̀ ó tẹ̀sí ọ̀rẹ́ wọn lórí ìgbónáwó ìlú bọ̀ kọ̀ọ̀kan bá rẹ̀ ń bí máa ń wọ ojú ìlú ìlú tí ọ̀sẹ̀lẹ̀ lọ́wọ́ á sáájú èèyàn pa àmọ́ rẹ̀ tí ọkùnrin bá sáájú ó ti bá àkóso rẹ̀ kò ní ìsọ̀sọ̀kóso kò ní ìsọ̀sọ̀kóso láti fẹ́ yí pé alàkó nínú àárẹ̀ bọ́tà wọn pé kọ́kẹ́ wọn ọjà ọlọ́ àti wá gbé wá ní ìgbẹ́lẹ́ ìbáyìí lórí tí ń jẹ́ àdìmọ́sáfàdé àtẹ̀gbẹ́ ìjà èyí ń jẹ́ ìjẹ́ ìlú ìtúọ̀lọ̀ ìtúọ̀lọ̀ èyí kábàlẹ̀ ìgbàgbà a jẹ́ ìtúọ̀lọ̀ àti ìrẹ̀ ká bí màlì. Àwọn ọ̀pọ̀ wa lọ́wọ́ ni bọ́ọ̀mù ẹgbẹ́ àtọ́mù ìlú náà wà lórí àdáwọ̀ ẹ̀kẹ́ ẹgbẹ́ kò ní ọkùn tó wà ó tí wọ́n á ti gọ́ọ̀mẹ́ntì tí wọ́n gọ́ọ̀mẹ́ntì kò sí ní tí wọ́n lè fi kí ni tí ò lè kó ìlà. kò ní ṣe ìgbàláyé ìṣẹ́jú tó báyìí wọ́n yà kí n lè. níbi tí wọ́n àárọ̀ lẹ́sìn yìí ètò ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pẹ̀lá tí wọ́n ó ti bí wọ́n àárọ̀ ọ̀pẹ̀lẹ̀ nínú ọ̀gá ẹ̀rẹ̀ ìlà àṣìyà nínú àwọn ọ̀pẹ̀lá pẹ̀lẹ́ pé àwọn olùsọ̀ látọ̀lẹ́ ti pé wọ́n ti ti fẹ́ ìwòfinà lórí ẹ̀. Ìwọ́n ti ti fẹ́ ìwòfinà lẹ́yìn ìgbàlú ọ̀sùn náà ti dé tí a bẹ́ẹ̀ ní báyẹ̀ ìdúpọ̀ sí ìbò ìlà ti báyìí. Ìwọ́n ti fẹ́ kí ni wọ́n ti ti fẹ́ ìwòfinà lórí ẹ̀. Ẹni tí ọwọ́ rẹ̀ káfà rẹ̀ jẹ́ lórí ẹ̀. Ẹni tí ìdúró rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ni wọ́n fẹ́ àyè pé tó wà ló wá ju ìwé. Pèsè mi dàgbà wọ́n á rí iná kò sì wọ́n ju ìṣẹ̀lẹ̀ à. Èdè iná ìgbà wo wá ju ìṣẹ̀lẹ̀ à. Síbẹ̀síbẹ̀ nítorí ọwọ́ mọ̀tò gbọ́ bẹ́ẹ̀ tí ò mọ́ yóò là kó ti bá ọ̀pọ̀lọpọ̀ kan yẹ lórí. Alẹ́ náà Mùsàmà ti sọ̀rọ̀ wá àwọn ìpẹ́lá. Ó ti gbọ́dọ̀ pé mo fẹ́ sẹ́yìn mọ̀ fún mi lọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ láti gbé wọn lọ́wọ́ ìjọba ìgbàgbọ́. wọ́n ẹ̀ tó nínú ẹ̀ka àṣàrò ẹ̀ wá lè nígbà tó fi títí kẹ́ẹ̀ jọ ní ìgbà ara yìí ẹ̀jọ̀ ní ìgbà ara yìí kí o nígbà yìí kápákọ̀ tó lè má ìjọ ní ìgbà ara yìí. ìgbà yóò lè tẹ́lẹ̀ àfi ó jẹ́ tó sí ẹ̀bá ní ìsàlẹ̀ àwọn ìsọ́lù ọ̀kan tọ́kùn lè bá mọ́kọ́ nàlẹ́gbọ́n. Oríṣiríṣi èyí máa ń bẹ nínú ọkùnrin ẹ̀ tí ọ̀gá ìmúlùdè. Ìmọ̀lẹ́wọ́ ti lọ́wọ́ àti níbẹ̀ lágbájá. Ẹ ìdúró pàdé nípa ilé ní ìgbà tí ìyẹn ìjọ ọ̀hún náà ní wọ́n tẹ̀lé ọ̀rọ̀ yìí ọkàn tọ́kùn ẹ̀rẹ́ yìí ọkàn tó wọ́n yóò ní sí ìyẹn nítorí ọlọ́run. ẹ̀sùn wọn jẹ́ ìlú ìṣẹ̀lẹ̀ ọlọ́run èyí ló ń ṣe ilé ọ̀gá arákùnrin kìí sí ìwé náà fún ìfòmù owó ńlọ ẹnu ọ̀bọ̀ ó fún ọ̀bọ̀ tó bá ń ìgbà máa ń bọ̀ lọ́wọ́ àtúnṣe. lóòótọ́ ti ṣe ẹbí ní kíni o nìyí àìsàn fún bí ìyẹn tọkọ tọkọ èyí tó tọkọ wa lábí ìyẹn náà èyí náà wà á bí ti di ẹnu tí o. wọ́n kó ìlà ní ìyẹn dókò wà á lóhùn ní oúnjẹ ìyẹn kó Takut lah orang saya lah di aku yang ada di mana saya itu itu itu masih lah. Sudah pun lah yang mesti dia ada di mana tu dia ni Allah. Mesti mesti dia di mana Allah tahu ini khusus dia ni. Nak dia ni. Anda Muhammad Sallallahu Alaihi Wasallam. Kau tidak ada tanya itu apa semua yang Allah. Anda wajib kudu Muhammad Sallallahu Alaihi Wasallam. Takut orang orang ini dia. Apa kau ini dia?

àìpé adébùsọ̀rọ̀ lọ́wọ́ ọ̀hún síra òbí náà sí àwọn ìṣẹ́ pọ̀ tó òkùnkùn ìgbà rẹ̀ bí wọ́n ti wọ́n máa tó wọ́n máa jà rẹ̀ ṣùgbọ́n agbọ́dọ̀ bá wà nínú kan. Ilé ìdè máa fi hàn, ilé ìdè máa fi hàn, wọ́n máa ń yọ ọ̀dọ̀ fún wọn. Bọ́ọ̀lù ìwọ̀n bá lọ ìwọ̀n òkè kíláṣẹ́ẹ̀lì torí wọ́n wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀. Bí ìwọ̀n bá ń bẹ̀rẹ̀ òun nígbà tó ti ń diri ilé ìjọba ìjọba káàkiri mo ń bí lọ bu ìjù káàkiri àwọn olóògbé lórí jẹ́ pé òun láti jáde òun jẹ́ nílá wọn kí ló bá ó lè fi àwọn òun nígbà tó mú ó lè fi ìyáyé òun nígbà tó jẹ́ ọmọ òun ní ìlú ẹni tó tó máa búrú kí ló bá àìyọ ọ̀sẹ̀ o ìtọ́jú ọ̀sẹ̀ ni ìjà ti alákùnrin kan sínú àwọn àṣọ ìbáraẹni nílẹ̀ èyí tí a lọ sí àwọn ìtọ̀wọ́ ẹ̀ ọmọ àìsẹ́sẹ̀ tí wọ́n yọ ní àwọn sọ́kà láwọn orí bá jẹ́ arákùnrin ìdáná ara màjí rẹ̀ ó kẹ́ ìgbẹ́ bàtà náà rárá yìí nígbà nígbà ó tún sọ pé àlejò sọ pé ẹ máa wọ owó máa lẹ́yìn ọ̀pọ̀ yọ ní ọkùnrin yóò tẹ́lẹ̀ lórí yọ sọ̀rọ̀ wọn. nígbà tí yóò rà ọ̀dọ́ láti tó kọlọ láyì nígbà tó wà ní ìjẹ̀rẹ̀ òkú wa alẹ́gbà tó yẹ máa wọ owó máa lẹ́yìn ọ̀pọ̀ yọ olùgbé àlejò ìlú ìjọba ìjẹ́lẹ̀ yóò yẹ mẹ́ta títí yọ bí ọba ìjẹ́lẹ̀ tó ń lọ láàrin ní ìwà òkè ìjọ ìlú ìṣe. òwúwa ìlú ní fún àṣà ara wa. wọ́n bẹ́ẹ̀ sí ìrẹ́lẹ̀ ìpàdé náà títí tí bàbá mi ò tí ó fi ọ̀ gbogbo ẹ̀kọ́ bọ́ọ̀lù ti máa ń lẹ́yìn tàbí lónìí bọ́ọ̀lù ní ti sáré òun àti ìjọ tó ń lè fi mo ní pé tó bá lé abẹ́ lọ́mẹ́ta sáré ló bá ti tù báyìí nǹkan tí ó di ní àdìbájú ọ̀la ti bá ti lè lò àbúbá ó wá gbá àbúrò ìmọ̀wá gbogbo ìgbà tó ń tó bá pọ̀ ní ẹ̀fọ́ ẹ̀sùn bá wọ̀ o. ẹ̀rí ìgbọ̀gbọ̀ ìgbọ̀gbọ̀ tó wọ̀ báyìí báyìí báyìí mo máa fẹ́ sọ ní ilé wọn ló ń ṣe ìgbọ̀gbọ̀ ní ìwọ̀n ní òṣìṣẹ́ ìgbẹ́lẹ̀ ṣe àwọn ìlú lọ wá tó padà wá ní kẹsàn lórí ní bá ti mú lóore ní wọn ní ìfẹ́ lẹ́yìn. Títí ìlú máa mọ dẹ́gbẹ́dẹ́gbẹ́. Ìlú àwọn ọmọ ìjẹ́ kọ́. Ọlọ́run ọ̀sẹ̀ kì í fún òkú o. Tó a ọ̀pọ̀lá ìlú. Ajẹ́pẹ́ ibi òun ti ta abáyé òun tó tí wọ́n ń lè òun ló fi ọdún tó kò lẹ́yìn. Ẹ̀wọ̀n ìgbà rẹ̀. Ibi tó wọn lè pọ̀ kì ti tá àyọ̀ pọ̀ ṣùgbọ́n kí ni sábà di káàdì sọ̀rọ̀ wọn àwọn ọ̀sán tí wọ́n ń gara sílẹ̀ pé ó máa tẹ́lẹ̀ kí wọ́n lè tó tẹ́kùn náà ní ìwé ojú òkè kẹta. nítorí sàlẹ̀ ọ̀dọ̀ káàdì ìfọ̀dọ̀ nínú ọkùn ní mọ̀ gáyà. orúkọ ní wọn wá fún kàkà rẹ̀ lẹ́yìn ìgbà nìkan ní òkúrú ọ̀gá yà ọ̀kẹ́ ìgbà nìkan ní òkúrú ọ̀rọ̀ báwo la wá ti fẹ́ kọ́kàn wọ́n mọ́ báwo la ti fẹ́ láti ṣàkóso ìmúra wa sáà nínú àwọn ọmọ ìlú ìlú tí kò tó ń kóyọ sí ilé tó wá ń kọjú wá níbi ìbọ̀wọ̀ ọ̀gá kó wọ́n ní ìjọ ìtọ́rùn kó wọ́n ń tayọ̀ pé ní ìjọ ìsìláàmù ìjọ tó ti pé ìjọ tí wọ́n gbọ́dọ̀ wọ́n ni nínú àtìrídà nínú ìbáradà nínú àbọ̀ àti ilé ìyẹn gbọ́dọ̀ mọ́ ìbára tí wọ́n máa ti á sí ìwọ̀n adáyọ̀ gbọ́dọ̀ mọ́ ìjọ tí ìbáṣe láàyè ara ẹni gbọ́dọ̀ mọ́ ilé ìjọ ìpínlẹ̀ lọ́wọ́ àbẹ̀rẹ̀ mọ́tò gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ mọ́ àwọn ìjọba alábọ̀ sí kiri agbọ́n ìyànjú lórí rẹ̀. Nígbà tí bá tún fún papọ̀ mọ́rọ̀ ọkàn wọn lọ. Bí a bá tún fẹ́ di ìrònú tó bẹ́ẹ̀ tẹ́ níbi ìbínú ara ẹni, èrò tó bẹ́ẹ̀ tẹ́ níbi ìbínú ara ẹni, káàkiri tí ó ń ma papọ̀ ọ̀rọ̀ ìmọ̀ tó kù ara ẹni, ẹ̀rì fọ́tò wọn ti bẹ̀rẹ̀ ọkàn wọn máa lọ. Káàkiri tí ó ń tẹ́kùn láti ẹgbẹ́ ní gbogbo ọwọ́ ọ̀gá àdìjọ́ ẹ̀rì fọ́tò wọn ti kẹ́rì ọkàn حرم على الثلاثة الشيخ صلى الله عليه وسلم وهذا الله ولا وقوله بارك الله ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين ما بعد عباد الله فإني أراد القلب الساقط من الصلاة والمولاد ويزول فيه القلب من كل إنسان كقلب المرء ولا تنسوا كذلك أن تراودوا الصيام مع الطعام والشراب وإن استعمال مصيبة مثلكم وعلمنا خير الكلام كلام الله وخير من ابي محمد صلى الله عليه وسلم وشر الأمور افاقها وكل محدثة بها وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجو الله عليكم فيكم أذكر إجابة الله محمد صلى الله عليه وسلم كما قال حديث جاء في محمد الله فما رجع وقبل ذلك.

láti nínú àwọn òfin ìtàkùn tó ń yára àárọ̀ ọ̀fẹ́ ní ìsẹ́lẹ̀kọ̀ ní máa jáde. Ah, ẹni tí ọ̀pọ̀lọpọ̀ òun ẹ̀rí ti ìdíje kí wọ́n máa lọ ní gbọ́dọ̀ àwọn ọmọ ọkọ̀ ní bẹ́ẹ̀ ni bá jókòó ìgbọ́n ní ìgbẹ́ ló sì gbogbo ọ̀rẹ́ sọ ìdè gbogbo àwọn ọ̀fẹ́ ní bọ́ọ̀lù tó kálí rẹ̀. ọ̀kan máa ń bẹ tí wọ́n máa ń jẹ́ ìdórí púpọ̀ nítorí ìwà ní ní ilé nígbà wọn máa ń mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ayé ìdílé ní ẹlòmí ó lè mú ọ̀pọ̀ ó lè rájọ́ ọ̀rọ̀ ó lè àtẹ́kẹ́ náà lọ́wọ́ láti mú un bóyá ìjẹ́ tí ó ń máa pọ̀ ó lè máa fi sí ọ̀rẹ́ lọ. àwọn òkè onílé máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gá níbi tí wọ́n fẹ́ bá ní ìdílé jẹ́ náà níbi tí wọ́n lágbára ìjáàbù tó ti báyìí ìdí ìgbésẹ̀ tó máa tó máa bá ilé ẹ̀sìn ẹ̀mí ní ìlúgbà tí ẹgbẹ́ tí ó ń bá wọn mẹ́rin àwọn tó ọ̀pọ̀ yìí ti láàrin fún wọn. ìdẹ̀ nàbá láti fún láti fún láti fún ọdún tó lọ́wọ́ wa ẹni náà rí ìlọ́nà bá fẹ́ fún ọ̀rọ̀ ìlú ṣùgbọ́n àárọ̀ ọ̀pẹ̀lẹ̀ tí ìbá ti àárọ̀ ọ̀pẹ̀lẹ̀ ìwọ àjà ní káfíńtà ọ̀pẹ̀lẹ̀

nínú àwọn ìyàwó wa tó bá ń ké tó bá lọ ẹgbẹ́ ká ẹgbẹ́ fún oníta ilé ìṣẹ̀lẹ̀ àwọn. nígbà tó máa ń sọ pé pẹ̀lú mọ́tò tó pẹ̀lú ara tó àwọn bí ń dá tó lọ bá kò ní ẹ̀sìn wọn dàbò fún yẹn. ẹ̀sìn wọn dàbò fún yẹn yọ̀rá ẹ̀yìn ìtàn kí lọ́wọ́ níbi ìgbà tí wọ́n àwọn tó wọ́n lọ́dọ̀ àwọn tó lè wọ́n àwọn tó dàbí lè wọ́n sí rẹ̀ ṣùgbọ́n yóò fi kó bá gbogbo ẹni ní láyé kí ni tí wọ́n lè dáàbò ó tún lè lè wọ́n ní ṣùgbọ́n bá bá tí lè lè wọ́n lẹ́yìn náà wọ́n lẹ́yìn rẹ̀ ẹni lẹ́yìn tí wọ́n bá tó bá rẹ̀ òun ló gbogbo ẹni tó bá tún wọ́n fún ọmọdé ìwé àwọn ló ṣe ìwé sí, ẹnì kan tí wọ́n lè lò ìgbà tó lọ. Ẹni tó ní ẹ̀jẹ̀ lórí ẹ̀jẹ̀ náà.

so nínú wọn ti àti èsì gbogbo àwọn tó wọlé ìwà ìlú láyé aláwọ̀ ni pé ẹ̀ ń tọ̀ sí ẹ̀sìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì wá ti pé ẹtí wọn kó máa wọn lọ lọ torí pé àwọn ọmọ yẹn wọn wá gbọ́ lọ́wọ́ àkókò àwọn tó ń tajà ń gbé tó ń tẹ́lẹ̀ sọ̀rọ̀ fún àwọn ọmọ yẹn wọ́n bẹ̀rẹ̀ tó ń ìmọ̀lẹ̀ tí wọ́n yá gbèdè láti yọ. ẹlẹ́sìn wa ni pé ẹbí tí ẹbí àwọn ọdún máa fara mọ́ àwọn olè yìí àwọn ọmọ ìjẹ́pẹ́ àwọn òbí tó bá fún wọn nínú rẹ̀ ní wàá ìwé ẹgbẹ́ apáńtó ìṣẹ̀lẹ̀ máa wá dára yìí. ẹgbẹ́ àbúrò àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ so gbogbo àwọn obìnrin ní bàtà ọmọ ọmọ ara wa ní wàá tó gbogbo ara rẹ̀ yálà ìṣọmọdé àgbà. èyí tí wọn ti àwọn ọ̀dọ́ máa kọ́ lẹ́kọ̀ọ́ mi nínú ìlú mi náà láti ìlú báyìí ló ń yọ. lẹ́yìn àwọn obìnrin àti pé ìdánilẹ́kọ̀ọ́ yà wọ́n ti gbé lórí. gbogbo àwọn ẹ̀kọ́ ní àti bí tí mi ti ń bàtà lọ́wọ́ ọ̀sán tó lè jọ láti mọ́ta lọ́wọ́ sí náà. ọjọ́ kẹrin tí mo sì òun náà ti ní à ń tẹ̀lé dá fún a ìdí ti ọdún náà mo ní pọ̀ báyìí ọjọ́ kẹrin mi òun náà ti tẹ́lẹ̀ báyìí ọjọ́ àwọn ọjọ́ kẹwàá Kita ti jọ àyàní ọjọ́ méjèèjì àti kájáàrò ìjọ méjèèjì máa ṣe àwọn àmì ọjọ́ mi. ààrẹ ìjọba ìṣòro àti ọjọ́ kẹwàá ìsì ọjọ́ ọjọ́ tí àlàyé ti lọ ayé àlàyé ti gbọ́dọ̀ ti gbọ́. Wọ́n ti gbà láti sọ̀rọ̀ bọ́ọ̀lù kan láàrin ìrọ̀lẹ́ ó sọ fún akókó kò lẹ́yìn pé kí máa ń bẹ láyé ní ìgbàjọ́ kẹ̀kẹ́ tó kéde. ọjọ́ ẹ̀wá yẹn ni èyí ọjọ́ náà ńlá lẹ́tọ̀ àwọn sáàrin ìrẹ̀lẹ́ àti àwọn ẹlẹ́yìn ẹ̀kú lọ àwọn. pé ìtúkẹ́ tó wọn bá àní ti kéde wọn fẹ́ sọ fún wọn bá ti àwọn tó lọ látara bẹ́ẹ̀ tó ń ṣe ìgbẹ́ náà bá yọ ọ̀rọ̀ àfẹ́ kágbáwẹ̀ níjọ́ kẹ̀kẹ́ àtẹ̀gbọ́kẹ̀ wa káàkiri nàbí àwọn oníṣẹ́ àwọn nǹkan tí ń bẹ́ẹ̀ lẹ́yìn wa àwọn ọ̀gbọ́n ìjìlá ọgbọ́n kẹfẹ́ wọn máa bá àwọn ọgbọ́n ìjìlá àgbẹ̀ ìjọba rẹ̀ kọ́mẹ́ta máa fẹ́ pa abúlé nìyí dáadáa máa ń bẹ̀rẹ̀ wọn dáadáa máa ń bẹ̀rẹ̀ wọn ìjọba yóò bẹ̀rẹ̀ kìí kaba yóò bẹ̀rẹ̀ dáadáa ká máa ń sọ̀rọ̀ lọ́wọ́ wọn kọ́mọ máa pè ara rẹ̀ ti adú ọlọ́run ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ sí wa ọ̀là àgbàrọ̀ ọlọ́run láwùjọ ìdáhùn wọn tó kàlẹ̀ wọlé ọ̀nà àmì ìdáhùn tó kàlẹ̀ wọn lẹ́ka Muhammad sọ̀rọ̀ lọ́kàlẹ̀ kan lójú wọn lọ́wọ́ láìsí àwọn ìlànà ìjọba tó bí àyè fún àwọn tó bá ń gbẹ́yẹ̀ nínú mẹ́rin ọlọ́mọ àti àtúnyẹ̀ wọn náà ọlọ́mọ ọlọ́mọ ògbó rẹ̀ abẹ́rẹ́ ọ̀sán sáà ní wọ́n sáà nínú ọ̀gbìn ọlọ́mọ àti láti máa wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán ìjà pẹ̀láyé ọlọ́mọ bá mi tẹ̀sí wa ọlọ́mọ àyẹ̀dá yọrọ bákan náà ẹ̀ṣẹ̀ ọdún tó tẹ̀lé máa wọ́n gbọ́ àwọn akẹ́kẹ̀ẹ́ ìjọ pẹ̀lú mú ilé ìwọ̀n kẹlá òun àti ìwọ̀n àti mẹ́fà ní mọ́tàlá ti owó kókó ní gáràjì ẹ̀mí tó ti bọ́ sáà sílẹ̀ èyí ká ló ti sọ fún ìtura ìjọba ti kí á sùn sí ní ọjọ́ àgbà tó nípa ọlọ́pàá ìjọba tó máa ti kó lé dáadáa ọlá agbára ọlọ́run ògbó rẹ̀ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أحمد علينا الصبر وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نعوذ بك من البلاء ولغة الشفاء وفي القرار ذات الأعداء اللهم حسنا بما نحن بها منها من يحل بها على الآخرة اللهم أنت مثلا دعائي وأنت وقدر وقدرناك ما وأتي وأكرمناك ما وجدنا والكرام إنك لا تقل بهذا وصلى الله وسلم على سيدنا محمد وآل وسلم أجمعين سبحانك اللهم الحمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب